بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد والسلام عليكم ورحمة الله وبركاته موكوا kí wa ní kíkí ti mo kí wa káàbọ̀ sí ìkànnì Taalim TV mo sì kí wa káàbọ̀ sí ìdánilẹ́kọ̀ọ́ wa èyí tí mo pè àkórí rẹ̀ ní ta ni Jésù Kristi ta ni Jésù Kristi apá keje ní òní tí í ṣe ọjọ́ àlàrìbíà déètì òní ni sixteen jùmọ́dà sáání ọdún fourteen forty three ní àná ibi tí a bá ètò dé òun náà ni. ibi tí Mario Joseph ibi tó ti ń tọ́ka sí àwọn àyè tí Quran ti sọ nípa àwọn iṣẹ́ ìyanu tí Jésù Kristi ṣe òun náà sì ni súra Ali Imran Quran three láti àyà 45. de aya 55. bákan náà tí a bá wo súra Quran a tún bá irú ọ̀rọ̀ náà pàdé níbẹ̀ mo ti wá ké àwọn aya tí a tọ́ka sí yẹn ìyẹn sura ali imran quran three forty five dé fifty five ohun tó wá kàn nísinsìnyí ok fifty seven gan ni mo kà yes aya fifty seven ibẹ̀ ni mo gúnlẹ̀ sí ní àná mo wá fẹ́ tẹ̀síwájú ní ojú ewé fifty nínú ìwé ta ni Jésù Kristi ta ni Jésù Kristi. wàyí o ẹ jẹ́ kí a gbọ́ àwọn àlàyé mẹ́rin kan lórí àwọn àyà tí a kà tán wọ̀nyẹn ìyẹn ni pé sura ali imran quran three aya forty five dé aya fifty seven mo fẹ́ ṣe àlàyé kan lórí wọn ní àpapọ̀ kí a tún lè gbọ́ yé síwájú sí i. nípa àwọn kókó tó jẹyọ nínú àwọn àyà náà. àlàyé àkọ́kọ́ àwọn iṣẹ́ ìyanu Jésù ọmọ Màríà ẹ dákun ẹ̀yin tí ẹ wà pẹ̀lú mi live tí ẹ bá ń gbọ́ ohun kọ̀rọ̀kọ̀rọ̀ tàbí tí ẹ bá gbọ́ ohun tí mò ń sọ ẹ tètè pé àkíyèsí mi sí i kí a lè wá ojútùú sí i. àlàyé àkọ́kọ́ àwọn iṣẹ́ ìyanu Jésù ọmọ Màríà. nínú àyà alákànlé yẹn nínú àyà alákànlé yẹn Allah subhanahu wa sọ nípa àwọn iṣẹ́ ìyanu kan tí ó fún anabi Ìsá ọmọ Mariam alayhi salam àwọn iṣẹ́ ìyanu tí ó fún un ṣe ní àsìkò tó fi jíṣẹ́ fún àwọn ọmọ Ísírẹ́lì. àwọn iṣẹ́ ìyanu náà nìwọ̀nyí ìkíní ìkíní anabi ayin sama mariam aleyhisalaam ó sọ̀rọ̀ lórí ìtẹ́ ní òpóǹlò ìkejì ó fi ama ẹyẹ ó sì fẹ́ atẹ́gùn sínú rẹ̀ ẹyẹ náà sì fò lọ ìkẹta. ó wo ó ati afọ́jú àti o ìkẹrin ó mú àwọn òkú jáde ní alààyè láti inú sàré ìyẹn ni pé ó jí òkú dìde. iṣẹ́ ìyanu wọ̀nyẹn ó tún jẹyọ bẹ́ẹ̀ nínú aya one ten nínú al àlùmọ́ídà ìkarùn-ún ó sọ ọpọ́n nla kale láti ojú won si je jẹ oúnjẹ àtọ̀runwá nílé ayé ìyẹn wa nínú aya one fourteen nínú súra àlùmọ́ídà. iṣẹ́ ìyanu yìí gan ni Allah subhanahu ta'ala fi sọ súrà náà ní al ìdá ọpọ́n oúnjẹ ọpọ́n oúnjẹ fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ ní ń pè ní al ìdá ìkẹfà ó máa ń sọ àṣírí ohun tí àwọn ènìyàn rẹ̀ jẹ ló ń jẹ àti èyí tí wọ́n gbé pamọ́ sínú ilé wọn. ìwọ̀nyí ni àwọn Mario Joseph tún tìràn mọ́ gẹ́gẹ́ bí ìṣe wọn. wọ́n sì ń wí pé nítorí tí Jésù lajú afọ́jú tí ó wo adẹ́tẹ̀sán tí ó fún ẹyẹ amọ̀ àti òkú ènìyàn ní ẹ̀mí nítorí náà ìyè ìyè ìyè ìyè wà nínú Jésù òun sì ni Olúwa àti olùgbàlà nítorí pé kò tún sí ẹlòmíràn tó ṣe irú rẹ̀ rí kódà muhammad sallallahu Alaihi wasallam. sallam ní àkọ́kọ́ náà alukur'ani kò sọ pé Ìsá ọmọ mọ́ríyàmù fi agbára ara rẹ̀ ṣe àwọn iṣẹ́ ìyanu náà bí kò ṣe pẹ̀lú agbára àti ìyọ̀ǹda ọlọ́run ẹlẹ́dà Allah èyí sì ni awo ẹgbó lòun bí izini bí ìdíní tó ń jẹyọ nínú àyà náà àti pé awọ́ ẹgbó lòun bí ni Allah subhanahu wa ta'ala mú wá ní ẹ̀kúnrẹ́rẹ́ súrà gọ́ọ̀fìr quran 40 aya 78. eight àti súrà al-an'am quran 6 aya 34 four dé thirty five. kí a lọ kà fúnra wa nígbà ọ̀rọ̀ rí báyìí títa ní ògo àwọn iṣẹ́ ìyanu náà ṣé ti àyínsá ọmọ máríyàmù ni tàbí ti Allah Allah ọlọ́run ẹlẹ́dàá ló ní gbogbo ògo náà pátápátá kì í ṣe ti àyínsá ọmọ máríyàmù rárá. báwo wá ni Ìsá ọmọ Mariam ṣe lè di olúwa nítorí àwọn iṣẹ́ ìyanu tí Allah ẹlẹ́dàá rẹ̀ fún un ṣe. ṣé ẹ ò tí ì gbàgbé káfíńtà àti àga rẹ̀. bákan náà àwọn onígbàgbọ́ òdodo tó jẹ́ ọmọlẹ́yìn àwọn ànábì aleyhi salam aleyhi musalam kì í retí iṣẹ́ ìyanu wọn kì í sì béèrè fún síwájú kí wọ́n tó mọ Allah ọlọ́run òdodo ní ọlọ́run tí ìjọsìn tọ́ sí. ese ọ̀rọ̀ Ọlọ́run ti tó wọn lórí ìgbàgbọ́ òdodo wọn àti ìjọsìn wọn àmọ́ nítorí àwọn aláìgbàgbọ́ àwọn agbọ́mágbà àwọn ọlọ́kàn gíga àwọn ọlọ́kàn gíga tí wọn máa ń gbógun líle ti àwọn òjíṣẹ́ Ọlọ́run ní àsìkò olúkúlùkù wọn ni Allah subhanahu wa ṣe máa ń fún àwọn òjíṣẹ́ rẹ̀ ní àǹfààní iṣẹ́ ìyanu ṣe bí ó tilẹ̀ já sí pé kò sí ẹ̀dá tí ìṣẹ̀dá rẹ̀ kìí ṣe iṣẹ́ ìyanu Allah àìdáròjinlẹ̀ ènìyàn ló tún fi ń wá iṣẹ́ ìyanu mìíràn kiri kí ó tó lè mọ Allah ní ọlọ́run ẹlẹ́dàá olúwa àti olùgbàlà tí ìjọsìn tọ́ sí ìdí nìyí tí alukur'ani alákànlé fi ń darí wa síbi wíwo àwọn iṣẹ́ ìyanu tara wa gan-an tara wa gan-an gẹ́gẹ́ bí ó ṣe wà nínú súra quran fifty one aya twenty one Allah ó sọ pé. wàfi àwọn fúsìkùn àfàlà tó bó ṣe rúun wàfi àwọn fúsìkùn àfàlà tó bó ṣe rúun nínú ara yín gan àmì ìyanu wà nínú rẹ̀ ṣé ẹ ò ríran ni lẹ́yìn náà kò fẹ́ẹ̀ sí ànábì kan tàbí òjíṣẹ́ kan tí Allah rán tí Allah kún ní iṣẹ́ ìyanu kan tàbí òmíràn ṣe bí ó tilẹ̀ jẹ́ pé irú iṣẹ́ ìyanu bẹ́ẹ̀ máa ń jẹ mọ́ àsìkò àti irú àwọn tí àlọ́wòrán òjíṣẹ́ náà iṣẹ́ sí ẹ jẹ́ kí a sí àwọn iṣẹ́ ìyanu wọ̀nyí gẹ́gẹ́ bí àpẹẹrẹ alukur'ani alápọ̀nlé nínú súra Hud Quran 11, ayah 37 seven sí forty eight àti súra al Quran 23, three ayah twenty seven sí thirty ó fi iṣẹ́ ìyanu kíkan ọkọ̀ ojú omi rinlẹ̀ fún òjíṣẹ́ àkọ́kọ́ anabi nuhu alayhi salam ní àsìkò tí Allah subhanahu wa ta'ala kọ́kọ́ pa ilé ayé rẹ pẹ̀lú omi ìyanu ṣebí ọkọ̀ ojú omi ìyanu tí ànábì Nuhu kàn nígbà náà ni Allah fi ṣe ìgbàlà fún àwọn onígbàgbọ́ òdodo lásìkò náà